أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعزني الله وإياكم من النار عباد الله اتقوا الله تبارك وتعالى لا تظلموا الله ولا تظلموا عباد الله ولا تظلموا أنفسكم بارتكاب المعاصي التي تسبب العقوبة تذكروا يا عباد الله أنكم في شهر ذي القعدة الشهر الحرام الذي كان الظلم فيه أشد تحريما الشهر الذي من فاته صيام ست من شوال لعذر يحصل على أجر ذلك إذا صامها فيه الشهر الذي أجر العمل الصالح فيه أعظم كالصيام كقول سفيان الثوري رحمه الله الأشهر الحرم أحب إلي أن أصوم منها هذا الشهر من أشهر الحج التي قال الله تعالى فيها الحج أشهر معلومات وقيل إن التحريم ذي القعدة كان في الجاهلية لأجل السير إلى الحج وسمي ذا القعدة لقعودهم فيه عن الكتاب ومن خصائص هذا الشهر يعني ذا القعدة أن عمر النبي صلى الله عليه وسلم كلها كانت في ذي القعدة سوى عمرته التي قرنها بحجته مع أنه صلى الله عليه وسلم أحرم بها أيضا في ذي القعدة وفعلها في ذي الحجة مع حجته وكانت عمره أربعة عمرة الحديبية ولم يتمها بل تحلل منها ورجع وعمرة القضاء في العام المقبل دخل مكة فأقام بها ثلاثة ثم خرج بعد إكمال عمرته في ذي القعدة سنة سبع وعمرة الجعرانة لما خرج إلى حنين ثم رجع إلى مكة فاعتمر من الجعرانة داخلا إليها في ذي القعدة سنة ثمان عام الفتح وعمرته مع حجته التي كان إحرامها في ذي القعدة وأعمالها في ذي الحجة قال العلماء رحمهم الله وإنما اعتمر النبي صلى الله عليه وسلم هذه لعمر في هذا الشهر ذلك لفضيلة ذي القعدة والمخالفة الجاهلية في ذلك فإنهم كانوا يرونه أي الاعتمار في ذي القعدة من أفجر الفجور كما سبق فعله صلى الله عليه وسلم مرات في هذه الأشهر ليكون أبلغ في بيان جوازه فيها وأبلغ في إبطال ما كانت الجاهلية عليه أيها المسلمون إن العمرة من أجل من أجل العبادات وأفضل القربات التي يرفع الله بها لعباده الدرجات ويحط عنهم بها الخطيئات وقد حض عليها النبي صلى الله عليه وآله وسلم قولا وعملا فقال لعمرة إلا لعمرة كفارة لما بينهما وقال صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وقد اعتمر النبي صلى الله عليه وسلم اعتمر كما سبق القول عن ذلك وتجوز العمرة قبل الحج لما جاء عكرمة بن خالد أنه سأل ابن عمر رضي الله عنهما عن العمرة عن العمرة قبل الحج فقال لا بأس بها قال عكرمة قال ابن عمر رضي الله عنهما تمر النبي صلى الله عليه وسلم قبل أن يحج ويجوز إيقاع العمرة في جميع أيام السنة عند جمهور العلماء إلا أنها في رمضان أفضل منها في غيره لقوله صلى الله عليه وسلم عمرة في رمضان تعدل حجة معي ولا يجب الحج على من اعتمر في أشهر الحج إذ الحج لا يجب إلا مرة واحدة في العمر لحديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن العقرى بن حابس سأل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله الحج في كل سنة أو مرة واحدة قال بل مرة واحدة فمن زاد فهو تطوع خلاف العمرة التي سميت بذلك لأنها تفعل في العمر كله أيها المسلمون من كان في حال عائشة رضي الله تعالى عنها فلم يعتمر قبل الحج فلا بأس أن يعتمر بعد فراغه من الحج عملا بالأدلة كلها وللعمرة أركان بيانا لمن زعم أنه مكان يسافر إليه الإحرام والطواف والسعي ولها واجبات كذلك وهي الإحرام من الميقات والحلق أو التخسير أيها المسلمون يقول الله تبارك وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فمن كفر لمن استطاع إليه سبيلا فمن كفر فإن الله غني عن العالمين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الحكم والذكر الحكيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها المسلمون اتقوا الله تبارك وتعالى واعرفوا حرامه كالحرام وخاصة في هذا الشهر الذي كنا فيه adọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ òun náà la ṣe ọpẹ́ fún bákan náà atọrọ ìkẹ́ àtọlà fún òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó máa bá nẹ́bí ọlọ́run kó máa bá àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n kún lórí ìlànà ẹ̀sìn tí wọ́n sì dúró tì í kíkẹ́ yìí kọ́ má dúró lórí wọn ó fi dórí àwa náà ọlọ́run kò sí wa lẹ́nìkan ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ẹ bẹ̀rù ọlọ́run ọba àlekè ọlá ẹ má jẹ́ abo ọlọ́run ọba sí ká sì má bo àwọn ẹ̀dá ọlọ́run ọba sí ká má ṣàbòsí fọlọ́run ọba pẹ̀lú máa fi nǹkan míì kejì rẹ̀ nù jọ́sìn ká má bo ẹ̀dá ọlọ́run ọba sí pẹ̀lú pẹ́tọ́tọ́ yẹ ká fún àwọn ẹ̀dá ọlọ́run ọba ẹ jẹ́ ká fún wọn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ohun tí ń jábò sí òun náà ni wádìí ọ̀hún ṣe in ìrọ̀ irin mahalihi kíyẹn lọ gbé nǹkan síbi tí ò lẹ́tọ̀ọ́ sí òun ni wọ́n ń pè lábòsí ká má bòyàwó sí ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn ká fún wọn jẹ ká fún wọn wọ̀ ká fún wọn gbé ká fún wọn lò ká má bá àwọn ọmọ wa sí ká fún àwọn náà lẹ́tọ̀ọ́ wọn ká fún wọn jẹ ká fún wọn lò ká fún wọn gbé bákan náà ká tún rẹ wọn lẹ́kọ̀ọ́ ẹ tún wá bora yín sí pẹ̀lú kẹ́ máa lọ ìyapa èyàn bora rẹ̀ sí pẹ̀lú pé ńgbà tí jìyà ìyapa yẹn ọba dé èyàn lèyàn máa jìyà yẹn èyàn sì máa be bẹ́mi ara rẹ̀ ajá sí pé èyàn ti bora rẹ̀ sí nìyẹn èyàn ọba ẹ má gbàgbé wípé oṣù ọ̀dọ̀lọ́kádà láwa yìí èyí tó ti ń tóbi mẹ́wàá báyìí nú àwọn oṣù èyí tó ká gbogbo oṣù ṣùgbọ́n ká tún wá ṣàbòsí nínú oṣù tá a wà yìí ìjẹ́wọ̀ rẹ̀ tún wá lágbára gan oṣù tó ṣe wípé béèyàn bá láǹfààní láti gbà wẹ̀ sítù ṣàwàl tá a sọ wípé ẹni tó bá gba Ramadan kọ́ wá gba mẹ́fà nu sítù ṣàwàl ẹ́ ó tọ̀hún dàbí ẹni tó fi gbogbo ọjọ́ ayé tó fi gbà wẹ̀ ẹni tó bá já sí pé àròyé kan ló mu tí òjé kó lè gbà bóyọ́ rẹ̀ àbójóbìnrin tó ṣe ní fáàsì àbí kọ̀ǹdíṣọ̀n kan tí sẹ́rí àṣàgbà wọlé lọ́fà àti òfìrí ìgbà tó bá gbà nínú oṣù yóò dẹ̀sìn máa gba aládàá yẹn náà ẹ̀rí oṣù yìí oṣù tá a wà nù ẹ̀ ọjẹ́ oṣù tó ṣe wípé iṣẹ́ olóore níbẹ̀ ládàá ìtòbí gan bí àwẹ̀ òun là fún àṣùfíànù sàórì rahimahullahu ta'ala àwọn sọ pé ó gba àwọn oṣù abèwọ̀ nínú oṣù méjìlá tọ́lọ́wọ́n ọba àlekè ọlá sọ wípé àlóǹkà oṣù tó wà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba méjìlá ni látijọ́ tọ́lọ́wọ́n bá ti dá gbogbo sánmẹ́ àti ilẹ̀ méjìlá ní ń jẹ́ ẹ̀rí ọwọ́ àwọn rẹ̀ bákan náà àwọn oṣù mẹ́rin kan táwọn jẹ́ oṣù abẹ́wọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọláwà ń pàṣẹ pé ẹ gbọ́dọ̀ bóra yín sí ń bẹ̀ ẹ gbọ́dọ̀ ṣàbòsí fúnra yín ń bẹ̀ afáwa sufiyanu sauri wọ́n á ní àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ oṣù abẹ́wọ̀ yìí zolkada zolhijja muharram àti rajab wọ́n láwọn oṣù wọ̀nyí àwọn nífẹ̀ẹ́ sí káwọn gbáwẹ̀ ń bẹ̀ àwọn àsìkò yòókù lọ. osun t'a a ọrịa nù rẹ̀ tá a pè yìí kan. lára àwọn oṣù tá lè lọ hajj láti gbà ní hajj nínú ẹ̀ ẹ̀rí èyí ọba àlékè ọlá sínú àyà sùrọ̀tù bákọ̀rọ̀ àyà ọgọ́rùn méjì ó dín mẹ́ta ọlọ́run ní sẹ́rí hajj tá a máa lọ yẹn ìbẹ́lẹ́ ọlọ́run ọba ò fún kan tá a mọ̀ la máa ṣe níbẹ̀ kí làwọn náà náà ni àti bí ọ̀sọ̀ọ̀sọ̀ hijja títí dé lájì ìlàjì ọ̀sọ̀ọ̀sọ̀ hijja. arínú àwọn èèyàn tí wọ́n sọ wípé kí ló fà tó sùn yìí fi jósùn àbẹ̀wọ̀ ń jósùn àbẹ̀wọ̀ kódà lásìkò àìmọ̀kànmọ̀kàn ká nẹ́bì tó dé gan. nítorí káwọn èèyàn fi lè lọ rìnrìn hajj nínú ẹ̀ ìyẹn ni pé kọ́kàn wọn balẹ̀ kọ́ má sí jà kó má sí ta tí wọ́n á fi lè lọ sí hajj tí wọ́n á fi bọ̀ nínú àwọn ẹ̀ṣà tó wà fún sùn tá a wà ń bẹ̀ yìí ìyẹn oṣù tòlùkọ́dà yìí òun nípa nẹ́bì sallallahu alayhi wa sallam ó múra bíi mẹ́rin tó ṣe nínú oṣù yìí lọ́bọ́ sí àyàfi èyí tó ṣe hajj pẹ̀lú ẹnìkan ní ọ̀bọ́ sínú oṣù yìí kátìẹ̀ láwọn àfáàtún jẹ́ oyé wáyé pé ó ti gbé ìhìrọ́ọ̀mù rẹ̀ náà nínú oṣù yìí ọkàn já sí pé iṣẹ́ hajj yẹn lọ́bọ́ sínú kíni o àbí iṣẹ́ ọmọrọ̀ yẹn àtàwọn ọjọ́ tí wọ́n máa ṣe lọ́bọ́ sínú kíni o lọ́bọ́ sínú dhul umrah ta alánàbì ṣe ọjẹ́ mẹ́rin òun náà pè ní umratul ìyẹn wáyé ní ọdún kẹfà tánàbì ṣe Ijira lọ sí Madina ànábì ò láǹfààní àti parí iṣẹ́ ìjọsìn yìí nítorí àwọn ọ̀sẹ̀ bọ́ dá padà lérò bá ń bọ̀ wá jà ò ní wá jà á ní padà wá lọ́dún gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yí pé tíyẹn pàpà yìí lọ bí rú àwọn tá a fẹ́ gbéra láti nàìjíríà lápẹẹrẹ tó yẹ pé tá a bá fẹ́ wọ ìhrọ́mù wa ojú ọ̀run àárẹ̀ kọjá bí téèyàn ti ṣe kíni o téèyàn ti wọ ìhrọ́mù lójú òfurufú ó fi hàn yí pé ìgbàláyé wà fúnru wa tó yẹ pé àárẹ̀ kọjá bí tá wọ ìhrọ́mù lójú òfurufú a lè gbé ìhrọ́mù yẹn lẹ́kọ̀ọ́ téèyàn wọ̀ láti kú lọ téèyàn bá ti wá gbé ìhrọ́mù bẹ́ẹ̀ èyí ó ti dà níyẹn rẹ̀ wípé àyè bá a mọ̀ sí mo bá ní ìdèmọ́lẹ̀ kan tí ò jẹ́ kí n lè mọ́ o nbí mo bá dé yẹn náà láàyè mi ìyẹn jẹ́ sì máa gba aládá pẹ̀lú pé yẹn ọ̀fẹ́rẹ́ ń bẹ̀. ìṣesí bẹ́yẹn lọ́wọ́ adéṣà nẹ́bì sallallahu pẹ̀lú báwọn kèfèrí ṣe dá padà nígbà yẹn wọ́n kógun wọ ni wọ́n á dá padà pé ọ́dẹ̀ mi tó o ó sì parí ìjọsìn rẹ̀ síbẹ̀ ó kejì tá nẹ́bì ṣe ìyẹn jẹ́ ọdún tó tẹ̀lé yẹn àfihàn pé ọdún keje nìyẹn ọdún keje tá nẹ́bí ṣe é jẹ́ bọ́ sí nínú zulukada yìí náà ni. umura kẹta wọn ó ṣe ní ibi tó ń pè ní ti ṣe ìyẹn náà bọ́ sínú kíni oṣù zulukada ìyẹn kẹjọ ọdún tó tẹ̀lé. umura kẹrin tó wá ṣe òun lèyí rẹ̀ ìyẹn ọdún kẹsàn-án tó jẹ́ hajj ìdágbére tá àwọn àfáwọn ọlọ́run kọ́ bá nìkẹ́ wọn wọn là nẹ́bí sallallahu alayhi wa sallam ó ṣe àwọn ọmúra mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí tí ó sì ṣiṣẹ́ ìjọsìn yẹn ó gbé ìhẹ́rọ́mù rẹ̀ nínú oṣù sọlọ́kàndà yìí nítorí ọlá tó wà fóṣùn tá a wà nú ẹ̀ yìí àti wípé láti lè yapa sí àwọn aláìmọ̀kànmọ̀kàn yẹn àwọn ọ̀ṣẹbọ nípa pé àwọn gbà pé tí yẹn bá lóun lọ takú sílé ọlọ́run ọba nírú oṣù tá a wà yìí wọ́n gbà pé ìwà kò kí ni ànásọ̀ sáláwá fẹ́ sọ fún wọn wípé kò rí bẹ́ẹ̀ ẹni pé irú ẹ̀ náà pọ̀ láwùjọ wa ń bí báyìí wọ́n lè sọ wípé èèyàn tí yẹn bá fẹ́ kí nǹkan ọ̀dà ọ̀gbọ́dọ̀ jẹ́ ọbọ̀ sí sátọ̀dé o ọ̀gbọ́dọ̀ wẹ̀ níjọ́ sátọ̀dé o ọ̀gbọ́dọ̀ wẹ̀ níjọ́ àlàrúbá o gbogbo ọjọ́ ayé dáadáa ní tá a bá ti ṣe dáadáa mẹ́ ọjọ́ ayé ó sì máa jẹ́ láburú pẹ̀lú tí yẹn bá ṣe láburú ń bẹ̀ ẹ̀rí ànásọ̀ sáláwá fẹ́ jẹ́ óyé wọn wípé kò sílẹ̀ ìfí láti ṣe takú sílé ọlọ́run ọba fún jọsìn àbí láti lọ sin lọ́hùn nínú ilé ọlọ́run ọba nínú oṣù yìí láti lè fi yapa sí àwọn kèfèrí nínú àwọn oṣù yìí àríkàtúntò sẹlẹ nínú oṣù zolokada yìí anabi ṣe wọn mọrọ nbẹ kó fi lè jẹ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ wípé àlọsẹtọ a lè ṣèjọsìn bẹ àti láti lè bá ohun táwọn ọ̀ṣẹbọ tí wọ́n wà lórí ẹ̀jẹ̀ wípé ohun tí wọ́n ń ròyìn kò rí bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kàṣẹ ọmọrọ ìjọsìn tó ni ó dẹ̀ si lórí inú nǹkan tá a bá fi ń súnmọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala si bá dẹ̀ ṣe ìjọsìn yìí Ọlọ́run a máa fi ṣe àgbéga ipò fún yẹn yìí sì fi ń pàṣìṣe yẹn rẹ. anabi sallallahu alayhi òun náà ṣe wá kòkòrò ká ṣe wọn ó ṣe kòkòrò a sọ pé òun náà ṣe yẹn tó dẹ̀ bọ́ sínú òsùn yìí. débi pa tí yẹn bá lè máa ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n ń hún yẹn la àníṣe sálá sọ pé kàfàrà tún lè máa bẹ̀yìn náà hùmà ọlọ́run máa fi ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ ni àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ tó ṣe pé ó lè fa ìdènà fún yẹn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run máa fi ń parẹ́ ni. wọ́n là nẹ́bí sọ́lọ́ àṣẹlá tó sọ́nù hadithi mi tó gbádùn wípé tẹ́ ẹ bá ti ń ṣe hajj ẹ máa ṣe ọmọrọ́ ẹ máa fi wọ́n tẹ̀léra wọn ẹ ṣe ọmọrọ́ ẹ ṣe hajj nítorí pé iṣẹ́ ìjọsìn méjèèjì yẹn téèyàn bá ṣe kì í jẹ́yìn ó tó sùn hànàlà kéèyàn ṣe òun múra kó ṣe hajj kẹ́ wá gbọ́ kó yóò lò sí èèyàn ò ní tòsí. eléyìí lè ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìyá wa haúsá làwọn ti jágbọ́n rẹ̀ àwọn pé mọ́lá ọdún tọ́jọ́ pé ó ń ta súyà káàkiri àwọn àwọn pé a ah, sówó wà ń hun lání ọdọọdún kò lè má lọ ọmọ ra wọ́n ti mọ̀ wípé èèyàn kò tún sósìn mọ́ bí yẹn bá lè máa ṣe wọn múra pọ̀ mọ́ hajj èèyàn nítòsí ọlọ́run dẹ́ sì máa ń lò nípa rẹ̀ ẹ̀sẹ̀ fún yẹn wọ́n ní gẹ́gẹ́ bó ṣe já sí pé tí dọ̀tí bá wà lára irin tá a bá gbé lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ wọ́n á dáná sí wọ́n á gbọ̀n dànù tí ó mọ́ bí wọ́n ṣe máa ń fọ̀ dọ̀tí dànù pẹ̀lú iná tí wọ́n lò fún gold tí ó fi di mímọ́ àti flavour wọ́n là ní sọ̀sọ́lá ìwọ̀n tá tí ó fi yá wa náà wí pé àníṣe iṣẹ́ tá a fi súnmọ́ lọ́wọ́n ọba ni ká ṣe ọmọ mọ́rọ́ ká lọ bẹ̀lẹ́ ọlọ́wọ́n ọba òfújọsìn yìí ànábì ṣe bíi mẹ́rin tá a sọ pé ṣe àti pé wọ́n mọ́rọ́ yìí a lè ṣe ṣáájú hajj ògbìn ẹ̀rọ gbẹ̀ngbà tí n sì ṣe hajj rí ní wàá máa lọ sí òmùrọ̀ tó wà ọ̀hún mi láni ẹ̀rì yẹn lè ṣe ṣáájú hajj afáwọn akérèmọ̀ bin Khalid olóhùn bíi Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma léèrè nípa pé ṣe ká ṣe wọ́n ṣáájú hajj ọlọ́run bíi abdullahi ibùnú ọmọrù léèrè bẹ́ẹ̀ ó ní àkó burú ikrimọ ní abdullahi ibùnú ọmọrù wá sọ wípé anẹ́bì gan ẹgbin alára umura mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣe kó tó di kó ṣe hajj sábà wá fẹ́ ṣe wọn mọ́rọ̀ yìí kódà bọ́lọ́run bá fún yẹn láàyè tọ́lọ́run bá kẹ́ yẹn débẹ̀ ìyẹn lè máa lọ lóṣooṣù torí kò sígbà téèyàn ò lè ṣe ń bọ́lọ́run bá kẹ́ yẹn débẹ̀ mi báwọn mi máa sọ pé àwọn lọ ṣe fàájì ìlú èbó tí ó kẹ́ lọ pé mo ní kí n tún lọ ṣe fàájì ni ṣé chifu ṣé wọ́n tún ti ara wọn o ọlẹ́jọ́ oṣù mẹ́ta mẹ́ta ẹ̀yìn náà gbọ́n bá ti gbé wọn débẹ̀ wọ́n padà wọn fi wọn sínú òtútù tí wọ́n fi ní pẹ́ kú náà ni lè lọ bẹ́ẹ̀ ose ara òun wò ó sì ara ẹ wọn sì wá ẹ̀sẹ̀ fún tipátipá àìsàn padà lára torí bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́n ọba kẹ́yìn ìyẹn lè máa lọ ní gbogbo oṣooṣù torí kò sígbà téèyàn ò lè ṣe wọn.

bóṣùn hajj bá tó ó lè tún ṣe dà ní ẹlẹ́yìn lọ́tọ̀ ó tún ṣe lọ́tọ̀ bá yá tọ́lọ́wọ́n bá àlekè ọlọ́ba padà kẹ́ nítorí pé hajj ní ẹ̀ẹ̀kan ni wọ́n fẹ́ ká ṣe òun nínú ọjọ́ ayé èèyàn pẹ̀lú hadith abdullahi bin eh, abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní al-Aqra' bin habis ó ń bi anabi léèrè sallallahu alayhi wa sallam wípé èrè òjíṣẹ́ ọlọ́run hajj tí ọlọ́run ní ká ṣe yìí láàmà ṣe ni abẹ́ ẹ̀ka ṣoṣo náà nínú ọjọ́ ayé yẹn à ń sọ̀sálá ní bí kò ṣe pé ẹ̀ka ṣoṣo la máa ṣe nínú ọjọ́ ayé wa o ẹni ọba ti wá ṣe hajj tó tún lọ ṣe mí fàhùwà tàfàwùwà ó ti di nẹ́fìlà nìyẹn ọkàn ìfẹ́ fi súnmọ́ lọ́rùn ọba ni ìyẹn ti yàtọ̀ sí ọ̀run mọ́rọ́ sọ pé dáǹfààní bá wà fún yẹn ìyẹn lè máa lo òun ní kíni o ìyẹn lè máa lọ lọ́dọọdún ṣùgbọ́n ẹni tí ìṣesí rẹ bá jọ ìṣesí ìyá wa Àìṣà radiyallahu ta'ala anha a rí i pé wọ́n fẹ́ jọ wọ́n fẹ́ ṣe wọ́n wá pọ̀ mọ́ hajj ni ṣùgbọ́n gbà tí ìyàwó padà dé mọ́kà bí àlejò ṣe dé bá wọn nìyẹn àlejò tí máa ń dé bá àwọn obìnrin tọ́jà dámọ́ wọn bó ṣe dé bá wọn nìyẹn ẹ̀rí ọwọ́ apàdà dé àwọn ànẹ́bì mọ́lẹ̀ tí wọ́n fi pẹ́ díẹ̀ ìgbà tó wá parí àlejò yẹn anúṣù sáláwá sọ yìí pé kẹ́ni tó jẹ́ bọ́dà wọn ìyẹn Abdulrahman bin Abi Bakri kíyẹn mú wọn lọ síbi tó ń pè ní tẹ̀niáìmù tẹ̀niáìmù yẹn ọjẹ́ odi ìlú mẹ́kà òun ni tẹ̀lé ẹ̀yìnmù ni odi ìlú mẹ́kà ni ó dà wọn kọ́ mọ́sálásí kan sáàyè tí àwa ti lọ gbé ìhàrámù jọ yẹn wọ́n ń pe mọ́sálásí yẹn ní masjidu aisha masjidu aisha so nípa bẹ́ẹ̀ ẹni tó wá ṣe ipò ti ṣe hajj tẹ́lẹ̀ tí ó wá láǹfààní àti ṣe rúmọ́rọ́ ó lè padà lọ gbé ìhàrámù tó dẹ̀ bá ní mọ́kà bí irú kọ́ndíṣàn ìyàwó aisha yẹn ó lè lọ gbé ìhàrámù ní odi ìlú kó padà wá ṣe rúmọ́rọ́ àìlèyìí kò kankan tí ó burú ń bẹ súnlẹ̀ dẹ̀ fìdí múlẹ̀ dáadáa lójú ayé ànẹ́bí lọ́sẹ̀ ti wáyé bẹ so nípa bẹ́ẹ̀ wọ́n múra tá a wí ọ́ láwọn orígun tọ́rẹ́ lómi máa ń lérò pé ni ẹlòmíì lọ pé hajj ẹlòmíì lè béèrè yìí pé ẹ dákun ìlú wo ni hajj ìlú wo ni múra símú ló ká máa gbogbo àwọn nǹkan bá a máa ń ìrun ayila, táà sọ wípé ìrun tanda táà ń dákọ pé sọláàtù dùhà ya ìrun ìyálẹ̀ta táà máa ń asamu, wípé ìrun ásámú ayila. bẹ́ẹ̀ lọ̀rọ̀ àti hajj ta ma máa ń na. náà ni ti ma ò lè nílùú bí yẹn bá wò ó ẹ̀kan wọn lẹ́nìkan náà kọ sí nàìjíríà nígbà wọn lóun kọ́ káàbá tóun náà pé káwọn èèyàn máa wá yí ipò rẹ̀ bẹ́ẹ̀ yẹn póòrì ẹ̀ ní gbogbo ojoojúmọ́ ayé tó bá sì lọ́gọ́rùn ọdún láyé kò sí hajj kankan dípò bẹ́ẹ̀ wọ́n ó tún ká àkọọ́lẹ̀ kó ṣe bídíà ó sì ṣe nǹkan tí ó lòdì sí nǹkan tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọláfẹ́ kó lè jìyà gẹ́ nítorí ẹ̀ níwájú ọlọ́wọ́n ọba òun ni aṣọ tí èèyàn dàbora àtẹ̀yí tí èèyàn ó fi sẹ́ńbàǹtẹ́ ìkejì òun náà ni tọ́wáf káyípo ilé ọlọ́run ọba ìkẹta òun náà ni kásásàfà àti mọ́rúwá ó lè sì tún ní àwọn ọ̀rẹ́ yẹn nú táàbà gbé ìhrọ́mù yìí agbọ́dọ̀ gbé ní gbèdéke àyè tánẹ́bì ní ká ti máa gbé bí ìtàwọn ará Mádínà sanu sọ̀sọ́lá ń fún ẹgbẹ́ tó lè Hulaifa òun ni kí wọ́n ti gbé táàbà ti wá sásàfà àti mọ́rúwá yìí tán irun tá a fi parí ìjọsìn ọmọrọ yẹn òun náà ni fífa orí tàbí gígérun ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run ọba àlekè ọlásọ́nù sọ́tò àlè ìmọ̀ràn wípé ọ̀rẹ́ yẹn ni ká ṣe hajj o fún gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ bí irun ṣe jọ́ràn yẹn fún wa kò yé pípọ̀ nú àwọn èèyàn báwo ẹ ṣe jẹ́ dandan fún wa nítorí pé orígun ẹ̀sìn òun ni hajj ọlọ́run sọ wípé ọ̀rẹ́ yẹn ni. ká ṣiṣẹ́ hajj ọmọọrọ yìí náà ká ṣe fọlọ́wọn ọba subhanahu wa ta'ala dandan ni fẹ́ni tó bá ti nípa àti ṣe àìwá níyàwó yẹn tó nípa àti ṣe láwùjọ wa ṣùgbọ́n gbà tẹ́sìn òye wa wóróworó mi lẹ́lòmí ọmọ àwí ẹlòmí lè máa sọ pé ajé àríbidé sí lòun ó jẹ ó sì lè já sí pé iṣẹ́ hajj bá a ṣe ń wo lọ yìí nísìnyí ó súnmọ́ pé oṣù kẹsàn-án ní ọ̀fẹ́ bọ́ sí mọ́sùn kẹwàá ọsẹ wọ ọdún bíi ọdún bíi méjì nílé tí ń gbé o ó lè jẹ fúláàtì ní gbé tó ṣé wọ́n wá lè ọgbà tó tí lówó rẹ̀ tẹ́ngbà tí ọlọ́mọkàtà ọbọ̀ ni alájà àríbidé sí lòun jẹ jẹ́ láyà yìí ẹ̀sìn ni nígbà mo bá nílé lórí tán nígbà yẹn ní hajj èyí lọ sí hajj yẹn náà lé ó sì rí ní hajj ká lọ bẹ ilé ẹlòmíì lọ́kadà bíi mẹ́wàá ẹlòmíì ní ọkọ̀ ajé ìgboro bíi mẹ́rin kò sì tẹ mọ́kàrí kọ́lá tí wọ́n bá ti sọ pé ọlọ́run jẹ́ rọrùn fáwa náà à kì í rọrùn fún ọ ládùúgbò gbogbo dúkìá ayé tó kójọ dúkìá dúkìá tó kójọ yìí ẹ̀rí kájẹ́ ọlọ yé wa pé dẹ́ndẹ́n ni ẹni tó bá ti nípa láti lọ kó gbìyànjú kó lọ kọ́lá nǹkan tí ò tó yọ ọ̀sẹ̀ fún kò sí nǹkan téèyàn ọbẹ̀ lọ́hùn rẹ̀ tí ò ní rí bẹ́ẹ̀ lọ́hùn yẹn ọlọ́run wa ni wọ́n mọ nǹkan àtàrọ̀ ẹni ọba wa ní tí ò lọ ó sì nípa kò sí nǹkan kan tó dè mọ́lẹ̀ ọlọ́run rọrọ̀ kó lọ́dọ̀ rọ ìlérí ìyá ni tó kẹ́yìn yẹn o ọlọ́run tó ti máa jẹ wá ń yà gbogbo àwọn tó ti ṣèjọ́ sí yẹn ọlọ́run tó gbà lẹ́sìn fún ọ àwa tí àmúra àti ṣe tó ṣe pé àìtí ní òun ni òjá lọ ó yé wa débẹ̀ ọlọ́run àkùn pèsè fún wa gbogbo àwọn ẹni tọ́lọ́wọ́ bá ti pèsè fún tó ṣe pé nǹkan mi là ń bá lọ bí bísíǹnẹ̀sì yóò sá sí ní ṣùgbọ́n òun là ń bá kí ọlọ́run dákun fi ìfẹ́ ẹ̀sìn sí wa lẹ́mìí ìbẹ̀rù rẹ ọlọ́run dákun fi sí wa lẹ́mìí jẹ́ á lè ṣe tá a bá sì ṣe náà ọlọ́run kó gbà lẹ́sìn fún wa àwa ń bẹ ọlọ́run ọba sùhánù ọ̀tàlá gbogbo nǹkan tá à ń fẹ́ ní dáadáa àwa tá a jẹ́ mùsùlùmí ọ̀ndàkùn ṣe fún wa àwọn nǹkan tó ti ṣe fún wa ní dáadáa ọ̀ndàkùn máa jẹ́ ọba àjẹ́ láéláé orílẹ̀-èdè nàìjíríà ọ̀ndàkùn bá ní ṣàtúnṣe rẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀ndàkùn bá ní ṣàtúnṣe rẹ̀ ọlọ́run tún wa ṣe tún àwọn olórí wa ṣe ọlọ́run dákun tún wa ṣe tún àwọn olórí wa ṣe ọlọ́run dákun má wàhálà العافية عزيفة كما لأن دافع دخول دينا عباد الله إن الله وليكتب يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم وصلاة الله تعالى